ìjákulẹ̀ ìjákulẹ̀ ìjákulẹ̀ ìjákulẹ̀ means disappointment ìjákulẹ̀ means disappointment ìjákulẹ̀ ò mọ́ ọmọ yìí lára ìjákulẹ̀ ò mọ́ ọmọ yìí lára